ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo olúwa. mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi níbikíbi tí ẹ wà báyìí olórúkọ jésù kristi ẹ̀yin ọmọlé ẹ̀kọ́ ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin òǹtajà níbikíbi tí ẹ lè wà bí ẹ ṣe máa ń fi àkókò sílẹ̀ nígbà gbogbo láti lè gbọ́ ọ̀rọ̀ èyí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbé ayé yín ẹ̀yin tó lè lè máa gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ a káàbọ̀ a lọ́wọ́ ọlọ́run fún ayé yín lónìí yìí mo gbàgbọ́ pé gẹ́gẹ́ bí ìṣe ọlọ́run yóò bùkún fún ayé wa nítorí ìdí èyí síwájú ohun gbogbo mo fẹ́ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá ọlọ́run èèwà ọlọ́run ayérayé arúgbó ọjọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lódodo adúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run wa adúpẹ́ torí pé láti bí nǹkan bí ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lẹ ti ń kọ́ wa ní ọ̀rọ̀ yín pàápàá láti lè rídìí àṣírí ohun tí kérésìmesì tó jẹ́ wípé kì í ṣe nípa jíjẹ tàbí mímu tàbí ríra aṣọ àbí fífúnni lẹ́bùn àbí pààrọ̀ ẹ̀bùn nìkan ni àkókò yìí jẹ́ ṣùgbọ́n jẹ́ àkókò tó jẹ́ pé ẹ̀yin ọlọ́run alààyè pinnu láti wọnú ìran ènìyàn wá láti ṣe iṣẹ́ ìgbàlá gbogbo ọkàn àti gbogbo ayé ǹjẹ́ ní wákàtí yìí ọlọ́run mo fẹ́ kẹ́ tó kọ́ wa olúwa ẹ ṣí wa lójú ẹ̀mí ẹ ṣí wa létí ẹ̀mí láti lè rí ohun ìjìnlẹ̀ ọ̀rọ̀ yín kí gbogbo ayé àwa tó máa gbọ́ yín lónìí àti èmi tó máa sọ̀rọ̀ yín kó lè di alábùkún fún kórúkọ yín kó di àyìn pé kí èṣù kó jẹ̀bi ńlá lórí ayé gbogbo èèyàn tó ń gbọ́ mi wọ̀nyí ní orúkọ ńlá jésù kristi ni mo gba àdúrà àmín lónìí yìí a ó máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ìyànjú àbí ìwàásù àbí ẹ̀kọ́ lórí àkókò kérésìmesì èyí tí a wà yìí ṣùgbọ́n lónìí wọ́n máa sọ lórí àkòrí tí mo pè ní ìmúṣẹ ìmúṣẹ a ó máa kà látinú ìwé ìrètí matthew ìwé ìrètí matthew orí kìíní màá kà á láti ẹsẹ̀ ìkejìléní ogún sí ẹsẹ̀ ìkẹtàléní ogún àti ìwé ìrètí Matthew bákan náà kínní yìí kejì orí kejì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélógún àti ẹsẹ̀ ìkẹtàléní ogún torí ìdí èyí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹsẹ̀ ìkejìlélógún orí kìíní gbogbo èyí sì ṣẹ kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wòlíì kí ó lè ṣẹ pé kíyèsí wúndíyà kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli ìtumọ̀ èyí tí ń ṣe ọlọ́run wà pẹ̀lú wa ní báyìí mo fẹ́ ká tẹ̀síwájú sí orí kejì ìwé Mátíù yẹn láti a máa kà ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ ìkẹta dín ní ogún ó sì wà ó sì wà níbẹ̀ tí tó fi di ìgbà ikú Hẹ́rọ́dù kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì kí kí ó lè ṣe wípé kí ó lè ṣe wípé ní Íjíbítì ni mo ti pe ọmọ mi jáde ẹsẹ̀ ìkẹtàdínní ogún nígbà náà lè èyí tí a sọ láti ẹnu wòlíì Jeremáyà wá ṣe pé ẹsẹ̀ ìkejìléní ogún sí ẹsẹ̀ ìkẹtàléní ogún ṣùgbọ́n nígbà tí ó gbọ́ pé Ákílù jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀ ó bẹ̀rù láti lọ síbẹ̀ bí Ọlọ́run ti kìlọ̀ fún un lí ojú àlá ó yí padà sí apá Gálílì nígbà ó sì wà nígbà ó sì wà ó jókòó ní ìlú kan tí à ń pè ní Násárẹ́tì kí èyí tí a ti sọ lí ẹnu wòlíì kí ó lè ṣẹ pé a ó pè a ó pè ní ará Násárẹ́tì ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ohun tí mo ń sọ ni wípé ìtàn kérésìmesì àbí àkọọ́lẹ̀ ìtàn kérésìmesì ó ń ṣàfihàn òtítọ́ Ọlọ́run pé Ọlọ́run kì í ṣe ènìyàn tàbí ọmọ ènìyàn kan tó lè ṣèké àbí yí ìpinnu wọn padà ohun tí mò ń sọ ni wípé kókó àkòrí tá à ń kọ́ lónìí tá à ń kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ lónìí òun ni ìmúṣẹ ìlérí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ àkókò agbogbo àkókò tí a ti eh, àkókò kérésì àti gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa kérésì yìí ó ń fihàn ó ń fìdí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ bíbélì ó ń fìdí ẹ̀ ni tí ẹnìkan bá béèrè lọ́wọ́ mi pé kí ni mo ṣe mọ̀ wípé kìrìsìtẹ́nì jẹ́ òtítọ́ àti pé àwọn ẹ̀sìn mìíràn wọ́n kùnà ohun tí mo bí mo ṣe lè dá àwọn èèyàn lóhùn ni wípé tàbí tó bá tẹ̀lé mi léde yìí pé ìwà adéwọlé ìránṣẹ́ ọlọ́run kí ni mo ṣe mọ̀ wípé kìrìsìtẹ́nì ó jẹ́ ó jẹ́ òtítọ́ lórí ìgbàgbọ́ pọ́nbélé ìdáhùn tí màá fún èèyàn bẹ́ẹ̀ ni wípé ìmúṣẹ àwọn ìlérí àbí n tó jẹ́ àsọtẹ́lẹ̀ kérésìmesì kò ó jẹ́ ìmúṣẹ ìlérí èyí tó jẹ́ pé àti ẹgbẹẹgbẹ̀rún ọdún láti sọ àwọn àsọtẹ́lẹ̀ wọ̀nyí sílẹ̀ kó tó di pé ó máa ṣẹlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló lè máa sọ ohunkóhun tó ń bá rí wọ́n lè àwọn èèyàn kan pàápàá tiẹ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ gbàtí ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ tó ti kán tán wọ́n kọ ìṣẹ̀lẹ̀ yẹn sílẹ̀ wọ́n kọ ìṣẹ̀lẹ̀ bí ikú Jésù wọ́n kọ gbẹ̀ sílẹ̀ ni gbàtí tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n wá kọ́ bíi pé ohun tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ni kò rí bẹ́ẹ̀ irọ́ pọ́ńbélé gbáà ni àwọn pàápàá náà sì mọ̀ wò ó ara tí mò ń sọ ni wípé tó bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà léni pàápàá ní inú ìwé matthew orí kejì a lè rí wípé ó jẹ́ àsọtẹ́lẹ̀ ibi tí a ó ti bí jésù kristi olúwa wa èyí tá a pè ní bethlehem ti judea bethlehem yìí ibi yìí ni ọlọ́run pinnu lọ́lọ́run yàn wípé a ó ti bí bí ibi tá a ti máa bí jésù tá a ti máa bí jésù tó jẹ́ ọlọ́run ọlọ́run ti pinnu ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti sọ ọ́ jáde látẹnu àwọn wòlíì ẹ̀ pé ibi táwọn ti bí mi nìyí orúkọ táwọn pè mí nìyí ibi tí màá ibi tí wọ́n máa gbé mi sá sí nìyí àwọn tí wọ́n fẹ́ pa mí nìyí ṣùgbọ́n kò àsọ gbogbo ẹ̀ ní ní ní ní ní ní àsọdélẹ̀ o ṣùgbọ́n àsọ̀rọ̀ yìí ṣáájú látẹnu àwọn wòlíì ẹ̀ kí gbogbo èèyàn kó lè máa kà á kí òye ẹ̀ kó lè yé wa wípé tí nǹkan ìwọ̀nyí bá ń ṣẹlẹ̀ ká lè máa mọ̀ wípé nítòótọ́ ìlérí ọlọ́run ni ọlọ́run ti sọ tẹ́lẹ̀ ó sì ń wá sí ìmúṣẹ Eh, eh, ibi tá a ti bí jésù kristi àpè ní bethlehem ti judea èyí tí wòlíì maika èyí tó ti sọ nínú ìwé maika orí karùn-ún ẹsẹ̀ ìkejì wípé ìwọ bethlehem ti ti efrata pé inú rẹ bó ti lè wù bó ti ṣe kéré tó yìí láti bí adarí tá a pè ní gómìnà e, àwọn ènìyàn mi èyí tó máa tó máa ṣàkóso àwọn ènìyàn mi tó máa jẹ́ olórí àwọn ènìyàn mi sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ẹ wá wo yẹgbẹ ẹ wo yẹgbẹ ẹgbẹ̀rún ọdún tí àsọtẹ́lẹ̀ yìí ti jáde àti àkókò tí ọ̀rọ̀ yìí tó wá sí ìmúṣẹ bíbélì nìyẹn o ọlọ́run nìyẹn ọ̀rọ̀ ọlọ́run kì í tàsé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ̀ bíbélì wípé ayé àtọ̀run ó ní yóò kọjá lọ ó ní ṣùgbọ́n kí nínú ọ̀rọ̀ mi kì í lọ láìṣẹ tọ́rọ̀ ọlọ́run bá lọ láìṣẹ ó túmọ̀ sí pé ọlọ́run purọ́ nìyẹn ọlọ́run ò sì kì í ṣonírọ́ kì í ṣọmọ ènìyàn tó máa fi ṣèké ọlọ́run kì í ṣọmọ ènìyàn tó máa sọ̀rọ̀ kan tí ìṣẹ̀lẹ̀ kan wá yí padà pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ kì í ṣe ọlọ́run nìyẹn o ohun tí mò ń sọ ni wípé a ti lè rí ṣáájú gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kérésìmesì tá a ti ń bára wa sọ pé bíbí jésù kristi ó jẹ́ láti inú ìbí ẹni tó yẹ pé ó jẹ́ ẹni tí kò tíì mọ ọkùnrin ìlérí ni àsọtẹ́lẹ̀ ni ó wá sí ìmúṣẹ àbí ó wá sí ìmúṣẹ ó wá sí ìmúṣẹ a ti sọ tẹ́lẹ̀ nínú ìwé nínú ìwé nínú ìwé májẹ̀mú láíláí bó máa rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ a ti sọ tẹ́lẹ̀ láti ẹnu Jeremáyà wípé ọba kan yóò jẹ ẹni tá fẹ́ pa àwọn ọmọdé tó yẹ pé gbogbo ìgboro máa kún fún ẹkún àti òṣè fún ẹkún ìpayín kékeré nítorí pé ẹnìkan yóò wá ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ èyí tó yẹ kó máa jẹ́ kí àwọn ọmọ ọdún àwọn ọmọ kéékèèké kan bẹ̀rẹ̀ ń pa wọ́n ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ní àkókò Jésù Kristi ó ṣẹlẹ̀ ó jẹ́ ìmúṣẹ ìlérí Ọlọ́run ó jẹ́ ìmúṣẹ ìlérí àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ìgbé tá a máa gbé jésù pàápàá sá lọ íjíbítì ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ kódà kí mọ́ kí jósẹ́fù torí ẹ kí joseph àti maria kí wọ́n lè rí bí kán lè rí àyè àti gbé jésù kristi sá lọ kí wọ́n sì lè rí owó tó máa ná ní àwọn àwọn àwọn amòye mẹ́ta ni wọ́n ṣe mú góòlù ni wọ́n ṣe mú àwọn ẹ̀bùn tó mú wá wọ̀nyí ni wọ́n ṣe mú wọn wá kí wọ́n lè ta àwọn nǹkan yẹn fi rí owó lọ́wọ́ àti lè fi gbé ní jìbìtì fún àkókò kan ǹgbà tó dẹ̀ yá tí ẹrọ́dù kú tẹrọ́dù máa kú asàtúntẹ́lẹ̀ pé ọba yìí máa pé ó ṣe ọba yìí máa pé jésù kristi máa gbé ara násárẹ́tì ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó yẹ pé ó jẹ́ kí jésù kristi kò jẹ́ kó lọ sí judea sí judea ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ débi pé ọwọ́ ọlọ́run tì í látẹnu eh, látẹnu áńgẹ́lì ọlọ́run tì ó lọ sí násárẹ́tì ìlérí ọlọ́run ni àsọtẹ́lẹ̀ ni bíbélì ni ó wá sí ìmúṣẹ àbí wá sí ìmúṣẹ ó wá sí ìmúṣẹ ohun tí mò ń sọ ni wípé kìrìsìtíẹ́nì ìgbàgbọ́ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ìlérí ọlọ́run ó jẹ́ àsọtẹ́lẹ̀ ọlọ́run ẹ̀sìn kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀sìn ìgbé ayé ni ó dẹ̀ jẹ́ ayé ó ìgbé ayé ìgbàgbọ́ èyí tó òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé gbogbo àkọsílẹ̀ ló wà wípé ọlọ́run jẹ́ olódodo kérésìmesì tí ní fìdí ẹ̀ múlẹ̀ kérésìmesì kì í ṣàkókò jíjẹ múmu nìkan ó dáa bẹ́ẹ̀ ká jẹ ká mu ká fi nǹkan ránṣẹ́ sáwọn ẹlòmíì ṣùgbọ́n ó àkókò kérésìmesì ó jẹ́ àkókò tó yẹ pé aláti lè tún ní ìrántí wípé ọlọ́run jẹ́ olótìtọ́ pé ọlọ́run jẹ́ olódodo pé ọ̀rọ̀ wọn kì í rọ̀ láìṣẹ ìlérí tó ṣe fún ẹ nípa iṣẹ́ ìlérí tí wọ́n ṣe fún ẹ nípa ilé ìlérí tí wọ́n ṣe fún ẹ nípa ilẹ̀ ìlérí tí wọ́n ṣe fún ẹ nípa ọkọ ìlérí tí wọ́n ṣe fún ẹ nípa ìbí ọmọ bíbí wọ́n ti ṣe é nìyẹn ọlọ́run wa mú ìlérí wọn ṣẹ ayé àtọ̀run lè kọjá lọ ọ̀rọ̀ wọn kì yóò lọ láìṣẹ èwo olùgbọ́ ọ̀rọ̀ mi èṣù lè máa tàn ẹ́ má dé kéṣù tán ẹ o má gbọ́ ọ̀rọ̀ èṣù ọ̀rọ̀ ọlọ́run ni kò dúró tì ọ̀rọ̀ ọlọ́run ni kò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò lè lọ láìṣẹ o fún ayé ẹ ọlọ́run á ṣe ń tó sọ o ọlọ́run á ṣe ń tó wí ṣùgbọ́n o nílò ìgbàgbọ́ o nílò láti dúró lórí ọ̀rọ̀ ọlọ́run tó wí pé n tó lu wa ti sọ ó máa wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ àti sọ àsọtẹ́lẹ̀ Jésù Kristi wípé mo wá sí pé wọn a máa bí bó ṣe wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ náà ni ìlérí tọ́lọ́run ṣe fún ayé ẹ bẹ́ẹ̀ náà ló ṣe máa wá sí ìmúṣẹ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi tó bá yẹ kó bá ń fẹ́ bí a ti ṣe ń parí ọ̀rọ̀ yìí tó bá fẹ́ kí n gbà ẹ́ nímọ̀ràn àbó ń fẹ́ àdúrà ó lè pè mí sórí aago Pastor Joseph ẹni ọ̀wọ̀ plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún máa pàdé kí ẹ ráàánú gbà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín.